أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين المبعوث رحمة للعالمين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه وادخلنا برحمتك في عبادك الصالحين ثم أما بعد والسلام عليكم ورحمة الله وبركاته أدوك يفو الله وبا وبا tó ń sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́ yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe nu tíra Umdatul Ahkam ti afa Abdulghani al-Maqdisi ọlọ́mọba tí ó yọ́nú sí ní ọ̀sẹ̀ tó kọjá abẹ̀rẹ̀ Kitabul Buyuu a sọ̀rọ̀ lórí àwọn ìtẹ̀síwájú síwájú ká tó bẹ̀rẹ̀ àwọn àdíìsì tó wá nínú tíra Umdatul Ahkam orí ọ̀rọ̀ tá ti dúró ní ṣurutul bay' مدم كتا كرا الشروط جمع شرط يعني بي اني جمع شرط وانت بين الشرط فاني هو ما يلزم من عدمه العدم ولا يلزم من وجوده الوجود ولا عدم لذاته يقول انت بين الشرط مدم اني انت بين ó di dandan kárí tí ò bá sí kò sí ohun tá a fẹ́ ṣe kọ̀ wá pa dandan pé lẹ́yìn ìgbà tá a bá rí tán ohun tá a fẹ́ ṣe yẹn náà pọ̀ dandan ní náà ni kó wáyé gẹ́gẹ́ bí ìmára síwájú ká tó kírun ṣíṣe àlùwàlá májẹ̀mú ni gbígba ìrun so ẹni tí ò bá sàlùwàlá síwájú kó tó kírun kò ní rùn kọ̀ wá sí pé ọwọ́ adi dandan téèyàn bá sàlù aládàáda ni kọjá pé èèyàn kírun so eléyìí ni wọ́n ń pè ní májẹ̀mú so fáyidà tàwọ́pọ̀ àlìyàn la tajibu alayhi salat téèyàn bá gbàlù àlá kì í so fàlẹ́yìísà lòdó mújibà ní sọ́là torí pé àlùwàlá kì í ṣe ohun tó máa ń jẹ́ kí ìrun jẹ́ ọ̀ràn yẹn èèyàn ṣùgbọ́n tí ó bá sí àlùwàlá kò sí òun bẹ́ẹ̀ náà ni àwọn májẹ̀mú yìí tí ó bá sí kò sí kátàkárà a lè ṣe ṣùgbọ́n àṣẹ lórí ṣẹ̀ríà ẹ̀sìn Islam bákan náà omi lè jẹ́ fásitì ó lè jẹ́ kátàkárà tó ti bàjẹ́ táwọn lè ṣe ìdájọ́ lórí ẹ̀ pé èyí tó yege ni so àwọn afá àwọn ṣe májẹ̀mú lórí kátàkárà lè tó jẹ́ pé a sọ̀rọ̀ ìdí ìsìn alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ó ní àtàrọ́bí bayna al-ba'i wal mushtari ó ní kí ìyọ̀ǹda kó wá láàrin ẹni tí ó tà àti ẹni tí ó rà ó kí eléyìí yọ̀ǹda ikú yọ̀ ọ́ta kélé náà yọ̀ǹda pé òun á pẹ̀lú ìfẹ́ mi wọn láì jẹ́ pé a kí láti wọn torí pé ọlọ́run sọ pé yá ayyuhal ladhina amanu. لا تأكلوا أموالكم بينكم بالباطل ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ má jẹ dúkìá ara yín láàrin ara yín pẹ̀lú irọ́ àti èrú illa an takuna tijaratan an taradin minkum àyàfi kó jẹ́ pé kátàkárà ló wáyé láàrin ara yín pẹ̀lú ìfẹ́ inú ẹ̀yẹ nìkéníkejì tí ó sì pé apá ní dandan bẹ́ẹ̀ náà ni Ànábì sallallahu alaihi wasallam sọ pé nínú àdìsí àbí Sa'id al-Khudri innamal bay' anta radin ohun tí ń jẹ́ rírà kátà ó ní ohun tó wáyé láàrin àwọn èèyàn méjì tó jẹ́ pé wọn ò tí láti ẹnìkọ̀ọ̀kan wọn wọ́n rà á pẹ̀lú ìfẹ́ ẹnu ara wọn ni so ọjà tá a bá tà pẹ̀lú wípé akànyàn ń pa bọ́tà ọjà náà kì í ṣe sọ̀hìn bẹ́ẹ̀ náà ni ọjà tá a rà lórí pé akànyàn ń pa wípé kọ́ra ọjà yẹn kì í ṣe sọ̀hí àyàfi tọ́ pé pẹ̀lú ẹ̀tọ́ ohun tó lè jẹ́ kíkà ń pa pẹ̀lú ẹ̀tọ́ òun ni kí ẹ̀ńtọ́ jẹ́ bíi hakim olórí àbí adájọ́ kó kànyàn ń pa láti ta nǹkan rẹ̀ torí àti san gbèsè for example èèyàn jẹ gbèsè wọ́n gbé wá sí court tó sì rí pé kò fẹ́ san gbèsè náà káwa ní káta nǹkan rẹ̀ tipátipá tó di dandan kọ́ta so torí owó tá a bá gbà níbi tá a ta yẹn o láti san gbèsè tán jẹ́ eléyìí kò sábúrú nù ẹ̀ and then ṣọ́ọ̀tù àtàrọ́bì ó ṣe pàtàkì ní òní tá a wà yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọjà wà tó yẹ pé tá a ń tà tí ò ní túmọ̀ àtàrọ́bì ní àsìkò tá a wà yìí àwọn míì sì ní kò sí aburú nínú ẹ̀ bẹ̀tẹ̀ kò sí tààrọ́ bí láàrin èkínní kejì lápèjúwe àwọn machine kan wà tán fi ń tajà tí máa fowó sínú machine tí ó sì fún mi tí mo ń fẹ́ ṣé àtọ̀rọ̀ bí wà láàrin èmi àti machine sáté ẹ̀bá ní ó ń wá látọ̀dọ̀ mi torí pé mi mo fi owó sínú ẹ̀ machine tó tajà fún mi pé òun náà tààrọ́ bí wà láàrin wa lápèjúwe irú machine kan ta nǹkan tútù táàbù tí ń fowó sínú ẹ̀ tí ó sì fún mi ní ìtumọ̀ ń fẹ́ àwọn afáà ní kò sábúrú nu eléyìí torí pé kìí ṣe láàrin èmi àti machine kan lájọ tajà àwọn tí wọ́n gbé machine kalẹ̀ ni wọ́n ń tajà àwọn yẹn sì ní ó ti ní ìyọ̀dá láàrin wọn pé ẹni ọba ti sanye báyìí o kó kí machine òun fún lówó so machine yẹn kàn jẹ́ bí ohun tí a jọ fi fúnra wa ní nǹkan lásán ṣùgbọ́n àwọn yẹn gangan ni àwọn tí wọ́n tajà náà so kò sí aburú nu ẹni bó tilẹ̀ jẹ́ pé kò sí tààrọ́ bí ní ojúkojú pé kò sáburú nínú eléyìí bákan náà à ń rajà pẹ̀lú visa káàdì visa nínú íńtánẹ́ẹ̀tì ṣé ẹnìkan sọ̀rọ̀ pé mọ̀ra àbí mọ̀ta láàrin yẹn ní kíníkejì kò sí ṣùgbọ́n torí pé àwọn ètò kan wà tó lágbára gan láàrin ẹni tí ó tà ẹni tí ó rà àti ẹni tó tà so eléyìí ti fi hàn pé wọ́n gbà torí pé síwájú kó tó rà nínú íńtánẹ́ẹ̀tì òní ó láwọn àwọn tó máa fi sínú ẹ̀ lẹ́yìn ìgbà tó bá parí ẹ̀ tán ó tún ní àwọn síkírìtì kan tó máa fi tó máa fi rà tí ò sẹ́ni tó máa yà jù wọ́n so tí ìbá ti kọ́ gbà yí kọ́ rà ò ní fi síkírìtì yẹn sínú ẹ̀ẹ́ íńtánẹ́ẹ̀tì láti ra ọjà náà so wọ́n ní kò sí aburú nínú irú ọjà títà báyìí so eléyìí nìyẹn májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì bákan náà síwájú ká tó lọ sí májẹ̀mú yẹn àwọn afá bó tilẹ̀ jẹ́ pé nǹkan ń pè ní àtàrọ́bì tí a bá wò nílò àlàyé àwọn afá mi a ní ọjà èyí tá ń tà ní tààrà nínú machine àbí íńtánẹ́ẹ̀tì ọ̀pá ọ̀bẹ́sìn islam torí pé ìdínú tí wọ́n fi sọ pé ikhtilafu ummati rahma ìyapẹ́ ẹnu àwọn àlùmọ̀ ni ìkẹ́ni lórí àlùmọ̀ náà àwọn afáàkan ni àtàrọ́dí la yahsulu illa bil qawl ay bil ijab wal qabul àwọn kan ní àtàrọ́dí yẹn kò ní kò lè tọ́súnà àfikọ́ jẹ́ pé ọ̀rọ̀ ní mọ́ta so eléyìí ni àtàrọ́bí lọ́dọ̀ sí wọn so tá a bá wò pé eléyìí ni àtàrọ́bí èyí ni pé ọjà tá à ń rà nínú íńtánẹ́ẹ̀tì kò lè tọ́ sún ṣẹ̀ríà Islam yẹn tó bá yẹ pé ó di dandan ká sọ̀rọ̀ so àwọn afáàkejì wọn ní rárá àtàrọ́bí lóòótọ́ lóòótọ́ ní ìpìlẹ̀ rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ mi ṣùgbọ́n ó lẹ́tọ̀ọ́ pẹ̀lú iṣẹ́ tó fi hàn pé ẹni lágbájá ta lágbájá rà pẹ̀lú àjúwe ó ní irú àwọn ọjà tó máa ń lọ láàrin ra wa mo wọ ṣọ́ọ̀bù nísìnyí mo mú búrẹ́dì mo sì ti mọ mo fún ẹni ta búrẹ́dì lówó ọgbà ọsọ sínú igba rẹ, kò sì kankan láàrin àwọn méjèèjì mo pẹ̀ ìdámọ́ lọ so náà ní ìsìn kò sí ọ̀rọ̀ bẹ̀tíṣẹ́ wà iṣẹ́ yẹn ni pé mo mú mo fún lówó ó sì rí owó tí mo fún ó sì mo gun machine mo débi tí n ti sọ mo yọ fifty naira mo fún un ó ti gba fifty naira ọsọ àpò ó gbé machine rẹ̀ lọ ọ̀rọ̀ kankan wáyé láàrin wa sáàni ntí a ṣe yẹn nìyí kò bá ṣe ní àmì torí bá sọ̀rọ̀ sọ wọ́n ní eléyìí kò tó bẹ́ẹ̀ kò tó gẹ́ so oní machine ni mo ti fi kàpèjúwe tí n bá gun machine yẹn tí n bá fún ní thirty thirty naira tí ò ní sọ̀rọ̀. kódà kò ní gbà lọ́ọ̀dún yẹn pé ayé ti jẹ́ torí pé njẹ́ àti mọ̀ láàrin ara wa ni pé fifty naira ni so kò kò pa dandan pé ó a bá sọ̀rọ̀ so àwọn afẹ́ ẹlẹ́kẹta wọ́n ní àtàrọ́ bí yẹn gbogbo nǹkan tó bá ti fi hàn wípé èèyàn gbà láti rà èèyàn gbà ni àbí pẹ̀lú iṣẹ́ ni gbogbo orí ó àtàrọ́ bí láàrin ẹni méjèèjì eléyìí ni ọ̀rọ̀ tó lágbára jù torí pé ó lè ṣiṣẹ́ lórí àwọn ọjà míì àbí ọ̀nà arajà míì tí àti ẹ̀tí mà nísìn torí pé jẹ́ńtì rajà lónìí kò sí lásìkò àsìkò ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n torí ìtumọ̀ ó jẹ́ kó rọrùn lónìí wípé ní tí wọ́n ṣe májẹ̀mú ní tẹ́lẹ̀ yẹn déédéé náà ló lónìí torí pé àwọn afa sọ pé àtàrọ́bì yẹn kò pa dandan ká sọ lọ́rọ̀ so a lè ṣe pẹ̀lú iṣẹ́ gẹ́gẹ́ bí à nínú íńtánẹ́ẹ̀tì tó sì ní àwọn àlàyé kan tá a tó di pé arajà náà gbé owó ọjà wá àbí tá a fẹ́ rà wá màá túnde tí mo fẹ́ rà tí n bá túnde wọ́n tún iye ọjà ni màá kílìkì pé so síwájú tó tó ọjọ́ mọ̀ ráńgà màá tún mú secret number mi wá tó gbogbo yẹn ló fi hàn pé mo ti gbà pé máa rajà kò sábúrú nù ẹ̀. now ṣẹ́rùtù ẹlẹ́ẹ̀kẹta ah, síwájú yẹn náà nínú irú àwọn àpèjúwe àtàrọ́bí tí ó sì èsè pẹ̀lú ohun irú stock market tí wọ́n ń tà lónìí àìmọye millions àbí billions of uh, owó tí wọ́n tà láàrin ìṣẹ́jú márùn-ún àbí tí ò tẹ̀ tó jẹ́ ìṣẹ́jú márùn-ún tó sì ti tẹ́ tajà tán wọ́n ní kò sí ọ̀rọ̀ kankan láàrin ẹni tó ń tajà àti ẹni tó ń rà bẹ̀tí wọ́n sì ti parí ọjà so wọ́n nílé iná kò kò kò kò sòdì kò lòdì tí ó sì sí ẹ̀sìn Islam torí pé kí ni wọ́n ṣe pẹ̀lú ètò tó lágbára ibù gan ètò yẹn tún fẹ́ẹ́ lágbára ju pé mọ̀tà fún ọ mọ̀ra lọ torí pé ètò yẹn ètò ní tó ń kálukú wọn tí wọ́n tí wọ́n tán yọnu sí tán sì gbà tó tán sì ń tajà láàrin ara wọn pẹ̀lú ẹ̀ wọ́n ní kò bá ẹ kò kò lòdì sí òfin ẹ̀sìn Islam náà májẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì kọ́wùnù làákì jáìzù tasọ́rù ẹni tí ó tajà ó láti jẹ́ pé ẹni tó lè tajà ni ẹni tó ní àhàlíyà ti tajà èyí ni pé báàlìk ni ẹni tó ti dọ̀dọ́mọkùnrin tó ti bàdálára àlàákì tó sì lọ́pọlọ alhurron tó jẹ́ pé ọmọ ni kì í ṣe rú rọ́ṣídẹ̀n tó sì lọ́gbọ́n kì í ṣe ọ̀dẹ̀ torí pé ọ̀dẹ̀ ní ìsìn tí ó bá tajà láàrin èkíní kejì pẹ̀lú ẹni tó lọ́gbọ́n ọjà yẹn ọjà náà ti ọjà ọjà kò òfin Islam lọ kò bá òfin Islam lọ torí pé ó rọrùn láti yẹn jẹ torí pé pọ̀ so nígbà tí òfin ní àhàdíyà yẹn ọjà tó rà tó tà kò òfin Islam so àwọn afáàrán ní arọ́ṣìrì yìí. kò sáburú nínú ìtajà tí ń bá ń wáyé láàrin àwọn èèyàn lóòjọ́ tí ìṣesí wọn ti tán tó tán tó wọn mọ̀ tí wọ́n sì gbàgbọ́ lápèjúwe kí ọmọ kékeré tó ní mọ́ta ilé bàbá mi fún ọ níye báyìí tí wọn náà wà lọ rà á ṣé ọjà yẹn láàrin àwọn èèyàn gan láti kámọ́sọ̀ gbẹ́sì tó ó ṣe déédéé torí pé kò sí nínú ìṣesí àwọn èèyàn kọ́ ọmọ déédéé ọmọ kékeré máa ń talé àbẹ́ ẹ̀kọ́ ni bẹ̀tì tọ́mọ kékeré bá jókòó ní ṣọ́ọ̀bù bàbẹ́ ẹ̀ tí ń ta súwìtì àti bisikíìtì àti nǹkan kan ṣé a sọ pé kò aburú mẹ́mẹ́ kò sáburú torí pé àwọn ọmọdé wọn máa ń jókòó tó ń fi tajà torí pé ọjà tá a mọ̀ ni bẹ̀tì káwá lọ́mọ eke tí ò tí ì gbọ́n ọ̀talé ọ̀ta mọ́tò eléyìí ọ̀bá ọpọlọ mu so ẹ̀ńtọ́ bá rà á òun náà mọ̀ pé aburú ń bẹ ń bí tó ṣe so wọ́n lè yẹn kò bá ẹ̀sìn Islam lò. now so ní òfin Islam kò tọ́ kí ẹni tí ọ̀gbọ́n tí ọ̀mọ̀wó tọ́jú kọ́tajà kọ́rajà àyàfi pẹ̀lú ẹni tọ́gbọ́n lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ó mọ̀ ní ti ń ṣe tí ó jẹ́rìí sí pé báyìí ni hàn so eléyìí náà wà nù májẹ̀mú ọjà rírà bẹ́t wọ́n tún mú ọ̀rọ̀ àwọn machine tá à ń lò lónìí tá a bá fẹ́ ṣe tẹ̀síkẹ̀ lórí májẹ̀mú eléyìí báyìí ṣé machine ṣé òun náà Rasheed lòun náà tó náà lọ́gbọ́n àbí kò ní wọ́n ní bákan náà nínú tá a sọ níbi ọ̀rọ̀ àtàrọ́bì wípé kò burú torí pé àwọn tí wọ́n ṣe mọ́ṣíìnì yẹn gbé kalẹ̀ àwọn là ń jọ ń tajà kì í ṣe mọ́ṣíìnì gangan mọ́ṣíìnì yẹn kàn jẹ́ wásítọ̀ láàrin àwọn tó ń tajà wípé o ní ó ni ní ọjà tààrà so kò sá burú nú ẹ náà ní kò lòdì sí ẹ̀sìn Islam naam májàmú ẹlẹ́ẹ̀kẹta anyakuna almabi maalan kọjá pé ntàntà yẹn owó ni nǹkan owó ni pásítọ̀ lápèjúwe nǹkan bẹ́ẹ̀lẹ̀ ní nǹkan owó lòun tó tá a bá ta tá a bá rà kò sábúrú torí pé ó láǹfààní tí ń ṣe fún ẹ̀ńtọ́rà bẹ́ẹ̀ kí n wá fáwọn gbọ̀n mi nísìnyí kí n gbé kalẹ̀ pé wá àrùn gbọ̀n sówó lè yùn irúgbìn sówó torí pé kì í ṣe nǹkan àǹfààní kò láǹfààní tó lè ṣe fún yẹn so ìyẹn gbogbo tí ọba ti jẹ́ n láǹfààní kì í sówó lọ́dún lẹ́nu ẹ̀sìn Islam náà. so gbogbo nǹkan tí ó ni ti ní tí ó bá ti ní kíyìmà tí ó sì ní àpọ́nlé àìsàlẹ̀ Islam lápèjúwe kéèyàn ta gẹ́gẹ́ bá a ti sọ sẹ́yìn nínú ọ̀sẹ̀ tó tọ́ kéèyàn ta apá kan nínú ara rẹ̀ apá tọ́tà yẹn kì í sowó lòun lóòótọ́ lóòótọ́ ara rẹ lọ́wọ́ àtìgbẹ́ kì í sowó nǹkan àǹfààní ọlọ́run tó tó fi sára rẹ ni ò lè yọ kó ta so ìní ẹ̀yìn sowó bẹ́ẹ̀ lápèjúwe òkú tó kú nísìnyí tá a lè ta òkú yẹn a lè ta ara ẹ̀ kátà bó tẹ̀ jẹ́ pé níta fẹ́ fi ṣe àǹfààní ni gẹ́gẹ́ bí àwọn stúdẹ́ǹtì dókítọ̀ ní ìsìn tó mú òkú tó fi ṣe experiment tó fi kọ́ àwọn ọ̀wọ́ ọmọ tó ń kẹ́kọ̀ọ́ tó fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ sáwa lè rọ sí abatu berry ground mọ́ṣúárì ká lọ ra òkú táfi àwọn afáàní kò tọ́ tó bá yẹ pé òkú mùsùlùmí ni torí pé òkú mùsùlùmí òun ní ó lápọ̀lé wọ́n ní tó bá yẹ pé òkú kèfèrí ni wọ́n lo káídà irtikabu akhafu dararain nǹkan méjì ni méjèèjì ọ̀dà ṣùgbọ́n ọ̀kan nú ẹ̀ ó fúyẹ́ ju ọ̀kan lọ kára òkú ẹni tí kìí ṣe mùsùlùmí náà kọ̀ dáa kára òkú mùsùlùmí òun náà dáa ṣùgbọ́n òun ló burú jù òkú mùsùlùmí ló borí jù toró ń lé àpọ́nlé ní òkú rẹ̀ àtàyè rẹ̀ wọ́n lápọ́nlé wọ́n á ní káwá rẹ̀ tí è ṣe mùsùlùmí yẹn ó ní àhọ́fù dọ̀rọ̀ rẹ̀ ló fúyẹ́ jù níbi ìpalára wọ́n ní kò burú bẹ́ẹ̀ mo rò pa bábò yẹn lè nà bákan náà lórí pé nǹkan ò láǹfààní ẹni tí ń ta ìlú àti ṣẹ̀kẹ̀rẹ̀ ṣé iṣẹ́ tọ́ta lè yọ kí láǹfààní ìlú kí láǹfààní ṣẹ̀kẹ̀rẹ̀ <coughs> náà kí wá sí ṣọ́ọ̀bù nìyí kí máa dà lò. ìyẹn náà láǹfààní torí pé nínú ẹ̀sìn Islam haram ni ká máa lù ká máa gba ìta jìta tó ń gbà tó ti di haram yẹn à ní ìta. sọ nínú àwọn àwọn nǹkan tí ó ti tẹ́lẹ̀ ti ń bẹ lónìí báwo la ti fẹ́ fi wọ́n wò pẹ̀lú ẹ̀sìn Islam so ìdí inú tó fi jẹ́ pé ó ṣe pàtàkì kọjá pé àwọn àfà tí wọ́n tí wọ́n tí wọ́n jọjú tí wọ́n sì rìn jìnnà níbi ìmà wọ́n wà ní gbogbo àwùjọ torí irú àwọn àdájọ́ tí ò sí tẹ́lẹ̀ tó bá wáyé wọ́n ní àwọn káídà tí wọ́n lè gbé tí wọ́n lè gbé sí lórí. so bákan náà nínú àwọn àpèjúwe yẹn ẹ̀jẹ̀ tá a sọ̀rọ̀ bá ní ọ̀jẹ̀ ọ̀sẹ̀ tó lọ wọ́n ní àlè ta ẹ̀jẹ̀ torí pé kì í ṣòwò torí pé ńgbà tọ́lọ́ ń fún wa ọkọ̀ gbówó lọ́wọ́ wa kí ló dé tá a sì fẹ́ tà á a lè tẹ̀jẹ̀ bẹ́ẹ̀ bá àti lè ta ẹ̀jẹ̀ yẹn torí pé kò láǹfààní kìí ṣe ń tá a máa jẹ àbí ẹ̀jẹ̀ ẹranko káwá kó jọ torí káwọn kọ́wá ti di kọ́wá dì kọ́wá ṣe ń tá a máa tà nìyẹn a lè ta ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ sì ni a ta ẹ̀jẹ̀ ara wa bẹ́ẹ̀ kò sí aburú káṣẹ tàbárù pẹ̀lú ẹ̀jẹ̀ torí pé a fi ṣèbù ẹ̀mí ni pẹ̀lú mẹ́jẹ̀mú pé kò ní pa ẹni tí ó fi ẹ̀jẹ̀ lẹ̀ kò ní pa lára torí pé tó bá kò lára so la darar wa la so níbi àtẹlófin la darar wa la dirar. bákan náà àwọn afá ní ẹ̀jẹ̀ yẹn gan fúnra ẹ̀ torí pé najis ni najasa ni ìdọ̀tí ni ẹ̀gbin ni so and then ẹ̀sìn islam ò pa wá láti láti ta tó jẹ́ gbìn. so níbi ìbéèrè tá a máa bèrè ni what of lónìí tẹ́lẹ̀ kò sí ọbẹ̀ tó ti wà lónìí ẹni tó bá ń sin adìẹ ìgbẹ́ adìẹ ní ìsìn ó ti ẹni tó bá ń sin màálù ìgbẹ́ màálù ní ìsìn ó ti so báwo ni ìdájọ́ ilé ìbá ìsìn ẹ̀gbin dẹni àbí kìí fẹ́ gbin ni tó mo la fẹ́ dùn sí ṣé á gbé lórí pé ó ti di nǹkan àǹfààní torí pé àwọn tí wọ́n ń lo àǹfààní náà fi ń ṣe so ó sì ti dowó lóde òní so tẹ́lẹ̀ kì í sowó lónìí ó ti dowó so ká wá sọ pé halal ni ní ẹ̀sìn Islam àbí ká sọ pé haram torí pé legit ni. so ibi tí problem wà ní so irú èmi àbá àfa mi báwo la ti fẹ́ ṣe ìdájọ́ ilé torí pé ó nídìí qawaida amma that is uh, kí ni wọ́n ń pè uh, principle principle tó tó yẹ pé ó kó gbogbo àwọn nǹkan jọ alátìmọ̀ gbogbo ẹ̀ bákan náà anusus kéèyàn jẹ́ pé ó ó wà lórí ó kó àwọn anusus tó pọ̀ jọ tí ó lè mú eléyìí mọ́ eléyìí tí ó fi yọ ìdájọ́. E so nínú àwọn afa àwọn kan sọ pé ẹ̀gbin ni a lè ta ẹ̀gbin and then kì í ṣe nǹkan àǹfààní torí pé right from time excretion dábàá ni so kì í ṣe ń tá a lè kójọ láti máa ta tó bá tẹ̀ láǹfààní ohun tá a lè fún àwọn èèyàn láti máa ṣàǹfààní pẹ̀lú ẹ̀mí àwọn kan ní lóòótọ́ ló ní àsìkò yẹn kì í ṣowó bẹ̀tú lónìí tó ti wá dowó kò sẹ́ aburú láti kójọ láti tà fún àǹfààní àwọn ẹgbẹ́ wọn bá lò wallahu a'lam ọlọ́run kí ó fi wá mọ̀nà á tó mọ̀ ṣe research lórí ẹ̀ náà. májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹrin an yakuna al-ba'i'a kó jẹ́ pé ẹni tí ó tajà òun ló ní ọjà tí ó tà àbí kó jẹ́ pé wákìlì ni wọ́n rán láti tà á àbí kọjá pé wọ̀sí yìí ni ẹni tí wọ́n fi wọ̀sí alẹ̀ fún láti mójútó ọjà náà torí tí kọ́ máa tà kọ́ máa rà á àbí kọ́ pé ànáfèrè afúnisọ́ ẹni afúní ọjà sọ ní ìsìnkú fi ṣọ́ọ̀bù lẹ̀ wípé máa bá ń wo ọjà yìí ṣé ó lè tajà àbí kọ́ mọ́ta so tó bá tà ní ìsìn kò sáburú lẹ̀ torí pé wọ́n fi sọ ni ó sì mọye ọjà náà so tó bá mọye ẹ̀ ó lè tà kò sí aburú nígbà tí lọ́jà bá dé yóò ní wọ́n ra nǹkan báyìí so ní wọ́n ní bí kò sí aburú nìyẹn bẹ́t èèyàn ò lè ta ntí èsè tèèyàn so ó di dandan kéèyàn ta ọjà tó ń pè títí ẹ̀ ni torí hadith anabi sallallahu alayhi wa sallam fi hakim ibn hazm tó gbà wá ó ní qultu ya rasulallah arrajulu yas'aluni al-bay'a wa laysa indi afa abi'u ipe èèyàn ń bi mélèrè ọjà mi ò sì lọ́jà náà tí mo lè tà á ànábì sọ fún pé látàbí máa lè sàn ìjà mọ́ta tí ò sí lọ́dọ̀ rẹ̀ náà nísìnyí tá a bá wá wo eléyìí májẹ̀mú èyí tá a bá wo pẹ̀lú àwọn ọjà tí ó ń gbóhàn lónìí a rí i pé ó ṣe pàtàkì púpọ̀ torí pé àlákọ̀ ṣọ́ọ̀pù yìí pẹ̀lú irú àwọn ọjà tí tó ń lọ lónìí most especially báńkì ìsìlámì nínú àwọn ọjà tí wọ́n ń tà ó ní bay'ul murabaha ó ní pé nísìn màá sọ pé ọdún kìíní báyìí iye báyìí mọ̀ra for example mọ̀ra ni three thousand naira mo sọ fẹ́ ti ọ̀rọ̀ pé three thousand mọ̀ra ṣùgbọ́n èrè tí máa jẹ lórí ẹ̀ níye báyìí òun náà ti gbà so ntí báńkì ìsìlámì tó ń ṣe nìyẹn èèyàn lọ bá wọn pé mo fẹ́ ra nǹkan báyìí ẹ bá mi rà á. àwọn àtọ̀ pé ààbọ̀ ah, ọ̀rà ṣùgbọ́n èyí rẹ̀ báyìí ní tiwa bẹ̀tì lásìkò tí wọ́n láwọn ọ̀rà yẹn ní lọ́dọ̀ tí àwọn náà ti wọnú mọ́ta tí ò sí tí ò ní torí pé lásìkò tí ẹjọ́ sòwò àwọn gan ò ní nǹkan lọ́dọ̀ wọ́n ni gẹ́gẹ́ bí àpèjúwe pé àwọn àjọṣòwò pẹ̀lú ẹnìkan pẹ̀lú àníyàn pé èmi ọ̀ lọ ra lọ́wọ́ rẹ̀ ń wà tà fún ọ ntí báńkì ìsìlámì ṣe ní ẹ so àwọn náà ti wọ problem ni pé wọ́n ń tajà tí wọn ò ní so àwọn afáà kan wọ́n try láti yọ wọ́n kó nu problem yìí wọ́n á ní instead tí wọ́n máa fi ṣòwò pẹ̀lú èèyàn lásìkò yẹn kí wọ́n ṣe àdéhùn ìwé àdéhùn ẹni tó bá fẹ́ rajà ní ìsìn yọ wà pé mo fẹ́ ra nǹkan báyìí yóò wá sáìn ìwé àdéhùn pé tí a bá rà ọ wà rà so wọn ò ní sòwò lásìkò yẹn àdéhùn lásán ni wọn ṣe àdéhùn yẹn pé o ò ní wọn wá ní ìrà kan kọ wá padà ibọ ọ̀rà mọ́ so tẹ bá sáìn ìwé àdéhùn lẹ́yìn ìgbà tó ń bá wá rajà náà tán wọ́n á tètè wá pí ọ pé ní ìsìn wá rajà yẹn wọn á sọ wọn á fèrè sí wọn ni wọn ti kúrò níbi problem yẹn báyìí. tí bá lè ṣe bẹ́ẹ̀ so ó lè má jẹ́ pé báńkì ìsìlámì ni àwọn náà lè máa ṣerú nǹkan báyẹn tó yẹ pé kò sí nǹkan kan lọ́wọ́ wa àwọn nǹkan míì ní common ó common lọ nínú ọjà èèyàn ò ní nǹkan yóò wà ní yóò sì ti ṣòwò rẹ̀ gbé lọ́bọ̀ mú dé lọ́bọ̀ mú yẹn ó ṣẹ̀ṣẹ̀ lọ rà ni àbí kọ́ lọ gbà á wáyé tó kúkú sọ fún pé èmi ò ní lọ sí ọ̀dọ̀ ẹni so èrè ti dọ̀nà méjì báyìí fún un ẹ̀ńtọ́ lọ mú ṣọ́ọ̀bù ẹ̀wọ̀n náà lérè ètìkì ẹ̀ ìwọ lọ gba na náà lérè ètì ẹ̀ ọjà ti wọ́n bẹ̀tí tó ọba jẹ́ wá pítọ̀ láàrin yẹn bóyá ọjà yẹn ní wọ́n tó bẹ̀ torí pé mo lè ra ju bí mo ṣe ra lọ́dọ̀ rẹ lọ òun sì lè wọ pé òun ti jèrè kò sábúrú mo wá bẹ̀ so mo rajà tí ó lẹ̀ so irú àwọn ọjà báyẹn Islam ò fẹ́ ǹdẹ́yìn ò bá ní nígbà tó ti ní lọ sí ọ̀dọ̀ ẹni báyìí the worst part pé omi ṣọ́ọ̀bù yẹn jọ kara ni instead wọn ni ah, lágbájá wọn fẹ́ nǹkan báyìí wọ́n àti wá sówò pẹ̀lú ẹ̀ wọ́n wá lọ sórí ìlú sínú ṣọ́ọ̀bù wọn lọ gbà wá kódà àwọn tó ń ta tíra islamic wọ́n ń ṣe nǹkan báyìí ṣùgbọ́n tígbà tí bá ti rí pé ọwọ́ ọdún ṣọ́ọ̀bù èmi kú tẹ̀lé <laughs> <laughs> bákan náà nínú àwọn ọjà àwọn agent tán máa báyìí rajà àwọn agent wọn ò lọ́jà náà àwọn wọn tẹ̀sẹ̀ lọ́ọ́ báyìí rà bẹ́ẹ̀ tẹ́ ti ṣòwò pẹ̀lú rẹ̀ so ọjà tó ní tó ti ṣòwò wọ́tọ̀ tó bá tẹ̀ wá dọ̀n tọ́jà yẹn wọ́n ju bẹ́ẹ̀ ṣe ṣòwò lọ bó ló ti fẹ́ ṣe àbí tọ́jà yẹn wá lẹ́sì ju bẹ́ẹ̀ ṣe ṣòwò lọ so ajẹ́ pé o ti yan ẹ̀ńtẹ́ ṣe ṣòwò yẹn o ti yàn jẹ so gbogbo orú ma èdè òfin dáa kọ́ yẹ pé èèyàn wọ́n ta tí èèyàn ò ní. májàmú ẹlẹ́ẹ̀karùn-ún àyẹ̀kú nàlmọ̀bá mímọ̀ àyẹ̀bí ò ń òde yìí kọ́yẹ́ pé níta fẹ́ tà yẹn ohun tó jẹ́ halal àti lò ni ó tọ́ka lò lóòótọ́ nǹkan owó ni ṣùgbọ́n kò tọ́ka lò a gbọ́dọ̀ ta nǹkan owó ni ọtọ́ tọ́ka lò alẹ́ ta kò sábúrú nù ẹ̀ gẹ́gẹ́ bí àwọn oúnjẹ àwọn nǹkan tá a mu àwọn nǹkan tá a wọ̀ sára gbogbo àbí àwọn dúkìá bíi ilé lóríṣiríṣi báyẹn tó pé ó tọ́ka lò àwọn nǹkan yẹn. ali ta irú àwọn kaba yẹn kò sábúrú nù ẹ̀ ṣùgbọ́n àlẹ́ tọ́ tí torí pé kí ni haramu ni ká lu ọtí àlẹ́ tẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ torí pé haramu ni a jẹ ta jífà gẹ́gẹ́ bí òkúrùnbete torí pé haramu ni ká jẹ haramu ní kátàrú nǹkan báyẹn torí pé ọlọ́run ṣe láwùn àwọn aláàtì láwùn yẹn ọlọ́run ṣe ní haram fún wa láti máa gbọ́ so àti tààrẹ náà haram ni torí àdìsí Jabir ibn Abdullah توني إن الله ورسوله حرم بيع الخمر والميتة والخنزير والأصنام ọlọ́wọ́ bá àti òjíṣẹ́ rẹ̀ wọ́n ṣe léèwọ̀ ká máa ta ọtí àbí òkúrú ńbete àbí ẹran ẹlẹ́dẹ̀ àbí ọmọlangidi kọ́wá ní kí wá ní ṣọ́ọ̀bù kí n kó àwọn ọmọlangidi jọ táwọn èèyàn máa tà fún ọmọ ara lóríṣiríṣi àbí fọ́tò fọ́tò àwọn èèyàn tí èsè ti ilé àbí nature àbí àwọn nǹkan báyẹn pé tí tà nìyẹn so Islam ò gbárù ọjà torí à ń ta tí ó dé ìwọ̀ fáwọn èèyàn láti lò mo rò pa gbélé náà yìí bẹ́ẹ̀ náà ni àdìsí ibn abbas tó ní inna Allah azza wa jal idha harrama akla shay harrama thamanahu ọlọ́run ọba ọba àlekè ọlá tí ó bá ṣe nǹkan léèwọ̀ láti jẹ ó máa ṣe ká máa jẹ ká máa jẹ èrè rẹ̀ náà èèwọ̀ ni ìnípẹ́ ká máa tà láti fi rówó èèwọ̀ ni. بين حديث أبي مسعود الأنصاري وني أن الله أن رسول الله صلى الله عليه وسلم نهى عن ثمن الكلب هل صلى الله عليه وسلم أوقف ولا ما جاء owó eh, afwan ajá torí pé a kì í jajá so ká máa tajá yìí haramu ni tá a bá fẹ́ fẹ́ lọ́jà ajá ẹni ẹni tí ajá rẹ̀ bá bímọ torí pé wọ́n ebi lẹ́yọ wọ́n máa bí kọ́pọ̀ ni mú ọ̀kan náà kó obìnrin tí ń fẹ́ kí o ti kì í ṣe pé ń tọ́ ọmọ àtà ni. wà márùn bàbí àti owó tá à ń san fún àgbèrè owó dágbèrè ń gba haramu ni so ẹni ẹni ọ̀tàn náà òun náà ti san haram lẹ́yìn lópin lẹ́yìn pé ó tún ṣe zìnà ó tún ṣe nǹkan ní ìyàtọ̀ sí zìnà ó sanwó lórí ẹ̀ so ẹ̀ṣẹ̀ ńlá méjì lọ́gbà ó ṣe zìnà ó sì tún sanwó lórí zìnà tó ṣe ẹ̀ńtọ́gbà náà ẹ̀sẹ̀ kan náà làwọn náà ní òun náà gba owó dìná yóò sì jẹ yóò fi ra nǹkan míì sára yóò fi ra múmu so haramu ni bẹ́ẹ̀ náà ni owó tí eh, oníṣègùn àwọn oníṣègùn náà kọ́ ni àwọn eh, babaláwo owó tó náà ń gba haramu ni. so gbogbo àwọn nǹkan tó bá ti dé ìwọ̀ ká máa ká máa wówó lórí ẹ̀ èèwọ̀ ló náà májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹfà an yakuna al-ma'qudu alayhi maqduran ala taslimihi ó di dandan kọ́ pé n ta ta sòwò lórí ẹ̀ yẹn n ta lè fún yẹn ní pé tó ń pé ó ń gbà ń tọ́ ra ní bẹ́ẹ̀ n ta àbá mú wá ká fún yẹn a lè ta torí pé tábà ní ókè ní ìtẹ́ àti sòwò tán fún mi ní ti kí mọ́ ní tani ọ̀rà sọ́mọ̀ lókè yìí bó mo ti fẹ́ fún yẹn sọ́mọ̀ kí lọ́ọ́ bẹ́ẹ̀ fi sọ́mọ̀ sí. so bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan míì tí ọjà tó ní risk nínú Islam ó kọ̀ fún wa láti láti taru ọjà náà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹja nú omi ẹja tí n tí mo tí mo sì ti tà tí n bá wa rẹja náà mo ń kọ́ àbí káwa ní dẹ́bínú tó jẹ yìí ọmọ inú dẹ́bínú mo ti rà á àti ti sòwò kìí ṣe gbogbo dẹ́bìlì òní lọ́mọ omi ìsìn ní kékeré omi ìní ńlá bóòmù ti fẹ́ bóò láti fẹ́ sòwò nǹkan báwọn àbí ẹyẹ tó wà lókè e, e, èlò lọ́rọ̀ ẹyẹ yìí wọ́n fún wúlò nígbà tá wà kékeré tí ó kálukú ó lè pátápọ́ọ̀dù ẹ̀ á ti sòwò ẹyẹ lókè pa ò lè sọ́ọ̀lẹ̀ kò sì mọ́ mọ́ ẹyẹ so irú àwọn ọjà báyẹn kò dáa àbí kọjá pé ẹranko pẹ̀lú omi ọyàn rẹ̀ nú káwá ti á ta omi ọyàn yàn yín pé èló lọ ra ọyàn ràkúnmí àbí ọyàn màlúù yìí mélòó lítà mélòó la mọ̀ pé ájò á bẹ̀ so gbogbo àwọn ẹni ni àbí kí ẹnjìnà wa sọ pé bádàmù àgbomi tó àbí ewúrẹ́ mi tó lóyún ọmọ inú rẹ̀ ló lọ rà so àbí àgbomi tó sá lọ èlò lọ rà àgbò tó sá lọ kó láti gbẹgbà rí báyìí rí so gbogbo àwọn ọjà báyẹn rísìkì ni ẹ̀sìn Islam ò torí àdìsá àbúrò rẹ̀ àtúní ìnàlàdíyà náà à ń bẹ́ ìlgọ́rọ̀ àlẹ́sà àtàlà ń kọ̀ fún wa láti tajà risk ajá tó léwu ní try your luck lásán gbogbo àwọn ọjà báyìí àlẹ́sà àtàlà ń kọ̀ fún wa. mọ́jẹ̀mú ẹlẹ́kẹta ẹlẹ́kẹje àyẹ̀kúnà màkúdù àlẹ́yìn màlúmọ́ lìkúlì mìíràn ẹni tí ó ta ẹ̀sẹ̀ ń tí ó rà gbogbo wọn náà máa kí ni tá fẹ́ rà kí ni tá fẹ́ ta ẹni tí ó máa ń tọ́ fẹ́ ta ẹni ó sì rà náà ó mọ̀ tó fẹ́ ra àbí kọ́jẹ́ pé awájúwe rẹ̀ mo fẹ́ ra kọ̀ǹpútà ìrì kọ̀ǹpútà òun wá sọ pé kọ̀ǹpútà tí mo fẹ́ ra o HP ni kọ́lọ̀ rẹ̀ funfun ni eh, mẹ́mórì rẹ̀ báyìí ni eh, cd ru rẹ̀ báyìí ni eh, ó ti clean báyìí ni gbogbo ẹ̀ so mo ti ṣe àlàyé kíní yẹn tó ti yékéyéké so nígbà tí n bá wá rà tán tí n bá bá gbogbo bó ti ṣàlàyé yẹn sìn mo ní àṣẹ pé àwa ń tà àjọṣòwò kọ́ yìí torí pé oníbàyẹ̀ ni bẹ́ẹ̀ sì kan oníbàyẹ̀ ni bẹ́ẹ̀ sì kan àbí kọ́ ẹ pé mo rí i lójú so ó di dandan kí ọjọ́ pé mo rí ní tí mo fẹ́ rà àbí kí wọ́n júwe ní tí mo fẹ́ rà níjúwe tí tí ò ní mú èrú kankan dání so ẹlẹ́ẹ̀kẹjọ ayẹ̀kú na saman ma'luman bẹ́ẹ̀ ni owó ọjà náà ó láti jẹ́ ntọ́ àmọ́ owó ọjà ó láti jẹ́ ntọ́ àmọ́ gẹ́gẹ́ bí ọjà táà ní mo wọ̀ ẹ̀ tá a kàn rà wípé àwa da ọjà lẹ̀ pé gbogbo ntẹ́ bá mú gbogbo nǹkan ríàl méjì irú àwọn ọjà bá wọn ń ta ní ẹgbẹ́ bá tiẹ̀ ni wọ́n ń ta bá tiẹ̀ ni wọ́n ń ta bí lẹ́gbẹ̀ẹ́ haram gangan ni wọ́n ti máa ta ta ni ó sọ̀rọ̀ gbogbo nǹkan pátá gbogbo ń tọ́wà nù ọjà ní ètò àbí nígbà míì inú ṣọ́ọ̀bù gan fún rẹ̀ gbogbo inú ṣọ́ọ̀bù ríàl báyìí tó mọ́tọ́ wá fọ́ náà gán ríàl bẹ́ẹ̀ náà ni ó lè má tó ó sì lè jù bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ náà rí àwọn kan wà ní ìgbà tá a wà ní kékeré yóò ó ti di pépà ó ti di pépà nínú eh, Ghana mosco yóò wá gbé jáde tó tu ẹ mọ̀ gbọ́ ìrò owó yóò wá lé ìgbà míì ń dọ̀ tu ẹ rí owó tí wà lé abẹ́ báyìí. so èló lè ra iye báyìí ẹ wàá sòwò ẹ wàá gbé e ẹ wàá tu owó tẹ ẹ bá bá nú ẹ kiri ni ìgbà mi ò lè jẹ coins lẹ́ẹ̀bà nú ẹ tẹ ẹ ti ti ra ní five hundred àti nǹkan báyẹn so gbogbo àwọn ọjà báyìí ẹ̀rú ni Islam ò gbà and then àwọn tó wọ́n ti ju àwọn mùsùlùmí náà nítorí pé mùsùlùmí fẹ́ràn owó kò sì fẹ́ ṣe owó mùsùlùmí lọ fẹ́ràn owó tí ẹ̀bẹ̀ ti owó wọ̀n láì ràrí gbogbo ibi tẹ́ bá ti rí ìwà wọn ẹ rí àwọn tó yẹ pé wọ́n máa ní wọ́n nífẹ̀ẹ́ owó òun sì fẹ́ ti owó ọ̀hún bẹ́ẹ̀ ẹ lè rí àwọn tí àwọn ẹlẹ́sìn kejì òun fẹ́ yóò sì ṣe owó yẹn ni ó lè ló ó lè láìkí owó ṣùgbọ́n yóò sì ṣe owó náà torí pé tẹ́ ẹ bá dọ́jà ẹni tí ọ̀kọ̀ọ̀kan dé ọjà ẹni tí kì í ṣe mùsùlùmí ni mùsùlùmí aago mọ́kànlá ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá sọ́jà. So òní ó sì kó kọ́kù lọ́jà but ó nífẹ̀ẹ́ owó dáadáa kò sì nífẹ̀ẹ́ sí owó so gbogbo orú àwọn nǹkan Islam ó kọ́ wa láwọn nǹkan tó yẹ ká máa ṣe but àfihàn àìṣe so aláti jẹ́ pé ìntafẹ́ta yẹn àmọ́ yé báyìí ni Allah Allah àwọn ìka tó kù dáa máa sọ̀rọ̀ lórí ẹ̀ àní albuyu almunha anha àwọn ọjà tí ẹ̀sìn islam tó kọ̀ fún wa láti láti participate nínú ẹ̀ àbí ká má ta ká má kópa nínú rẹ̀ ẹ̀sìn islam ó kọ̀ fún wa níbi àwọn oríṣiríṣi àwọn ọjà kan wọ́n ní gbogbo ìdí gbogbo ẹ̀ pátá lè kó sáàrin nǹkan mẹ́ta àkọ́kọ́ àwọn ọjà yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn rísìkì ló wà nú ẹ̀ ẹlẹ́ẹ̀kejì nú ẹ̀ èrìbá ń bẹ nú ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta nú ẹ̀ ó ní ìjẹ dúkìá àwọn èèyàn láìṣe pẹ̀lú ọ̀nà tó tọ́ àkọ́kọ́ rísìkì ni ẹlẹ́ẹ̀kejì rìbá ni ẹlẹ́ẹ̀kẹta jíjẹ dúkìá àwọn èèyàn láì jẹ́ pé èèyàn ní ìwọ àti jẹ́ so gbogbo àwọn ọlọ́ ọjà báyẹn ẹ̀sìn Islam ó kọ̀ fún wa láti ta so nínú wọn albay washira bada al-adhan athani yawm al-jum'ah àmẹ́lẹ̀ wa torí pé ó ní ń ṣe ó ní ń ṣe pẹ̀lú ẹ̀sìn a ti sọ àlàkà kátàkárà pẹ̀lú ẹ̀sìn níbẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yìí ó ní pé àlébù tó wà níbi ni pé yóò súnyàn má haram ìtẹ̀nà lọ síbi haram ni torí pé tá a bá ń tajà lásìkò tí jimá ti tó ó lè mú wa má kírun jimá so ìdí nu tí wọ́n fi ní àgbọ̀dọ̀ tajà lásìkò jimá so gbogbo ọjà tá a bá tà lásìkò jimá ọjà náà kò dáa ọjà tó bàjẹ́ ni. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة fas'au ila dhikrillahi wa dharu al so òfin ni látọ̀dọ̀ ọlọ́run wípé ẹ lọ síbi ìrun jímà ẹ fi kátàkárà lẹ̀ so gbogbo ọjà tá a bá tà lásìkò yẹn ọjà tó jẹ́ haram ni ọjà ẹlẹ́ẹ̀kejì tí ẹ̀sìn Islam tó kọ̀ fún wa láti ṣe déhùn làṣẹ́à lèmọ́n yà sàìnù bí ha àlàmà àfihàn ti là fún àwọn tí wọ́n máa fi kìíní yẹn lò láti máa fẹ́ lọ́hùn ká máa ta ń tọ́ yẹ pé wọ́n máa lò láti máa fi fẹ́ lọ́hùn ni. àwọn yastaqdimu fil muharramat àbí yóò lò láti máa ṣe láti máa ṣe nǹkan tó jẹ́ bíi haram gẹ́gẹ́ bí a ti ṣàpèjúwe fún ẹni ta dáwà fún ẹni tí ń ṣe ọtí tí ti fún ní agbára àti máa sọ tí ẹ̀ lò tòtú báyìí pé àwa náà àti ṣe tààwùn níbi ọtí tí ń ṣe lópin ìgbà tá a bá mọ̀ pé iṣẹ́ tó ń fi dáwà tó rà yẹn ṣe àníkà fún un àbí lásìkò tí fìtínà ń bẹ láàrin àwọn mùsùlùmí tó ń bára wọn jà kọ́ ẹ pé ìgbà náà láwa máa ta nǹkan ẹ̀jà fún wọn so eléyìí náà haram ni torí pé a fẹ́ kí a ká bo fìtínà yẹn ni a fẹ́ kí fìtínà ọmọ rẹ̀ gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá dákun tí fìtínà yóò máa ràn òun náà ti dẹ́ṣẹ̀ ọlọ́ni wàtàáwàlú alẹ́bírì wàtàkùwá wọ́n àtàáwàlú alẹ́bírì wàlúwàlú so ẹni tí ń bá ń ta nǹkan ẹ̀dá fún àwọn eh, àwọn agbọn méjì tí wọ́n ń jà a jẹ́ pé òun náà ń ṣe ìrànlọ́wọ́ láti máa jẹ́ kí ọ̀tá tí wọ́n ń bára wọn ṣe kó tó lágbára ni inú àwọn ọjà tí ẹ̀sìn Islam kọ̀ fún wa bẹ́ẹ̀ muslim alábẹ́ àfẹ́yìn kí mùsùlùmí kan máa rajà tí ó sì ti parí ọjà yẹn káwá wá pé èmi náà rà so níbi ẹ̀sìn Islam náà kọ̀ torí pé ó fẹ́ sọ ọmọ ìyá tí ń bẹ láàrin mùsùlùmí àti mùsùlùmí tí òfin ní jẹ́ pé ẹ̀tanú yọ wà láàrin ara wọn ẹni tó bá fẹ́ ra nǹkan tí mo sì wá tẹ́mi náà tó wù mí pé láti ra ọjà yẹn tí mo sì bá ẹlòmíì tó ń rà á jẹ́ pé màá wá nǹkan yẹn lọ síwájú mi so kì wá padà dá pé ètò tí ọmọ ìyá mi mùsùlùmí fẹ́ rà òun dandan lèmi náà máa rà gẹ́gẹ́ bí àwọn gẹ́gẹ́ bí eléyìí papọ̀ mọ́ ìyàwó fífẹ́ gan fún rẹ̀ torí àwa Yorùbá subhanallah a a a a ní ìmánì kádàrà a ní ìmánì pé agbára láti ṣe gbogbo nǹkan. so bọ́ bá tiẹ̀ dìgbà yìí pé àwọn aṣọ kò tiẹ̀ ti ń fẹ́ obìnrin tí òfin ní ilé kémi òfin ilé kò sábúrú nù ẹ̀ so àgbà yìí pé kádàrà yẹn ni ọlọ́run bá fún àgbà so bí ẹnìkan bá ń wáyàwó kan a lè fi nǹkan míì ká fi ká fi sọnù torí káwọn náà lè rí lónìí ẹnu wọn ò tiẹ̀ lo oògùn mọ́ agbára náà ń lò torí pé wọ́n kàn rán àwọn kan wà pé wọn ò ṣiṣẹ́ táwọn ń ṣe nu ó fún lówó lọ́ba ń bá dásírí àfúlágbájá yìí kẹsàn-án fún pé láyé ẹ̀ bá tó dọ́dọ̀ lágbájá mọ́ lòun náà bàtà lọ torí pé kọ̀fẹ́ kọ́ kò náà láyà bẹ́ẹ̀ bàdúkùn àlàbẹ́ ìbá kí apá kan yín kọ́ rajà lórí ọjà tí ọmọ ìyá rẹ̀ ń rà àṣírọ́ àlẹ́ṣọ́ bẹ́ẹ̀ ni ọjà rírà lórí ọjà ọ̀tọ̀ ni wọ́n yàtọ̀ síra wọn. الشراء على الشراء ọjà lórí ọjà àpèjúwe rẹ̀ an yaqula liman ba'a shay'an istah al-bay'a wa ana ashtarihi minka bi akthar mo fẹ́ ra nǹkan báyìí ní ṣọ́ọ̀bù ẹni tó ń tà tí wọ́n á lọ bẹ́ẹ̀ ni ó ń ṣọ́ọ̀bù pé sọ́pọ̀ ọ̀tà mọ́ èmi ọ̀rà lọ́wọ́ rẹ̀ ju bó ti rà lọ. sọ fún pé ọ̀tà mọ́ so bá lọ tẹ́lẹ̀ ọ́ ara ju bó ti ra lọ so yẹn náà ó ní àṣírá alẹ́ kéèyàn ó rajà lórí ọjà torí pé ó ń tètè parí ọjà rẹ̀ ó sì ti tà fún un kọ́ sanwó ló kù kọ́ á sọ pé a súrọ bẹ́yìn wò láyìnà ó ní kéèyàn ta nǹkan fún yẹn kún ẹni tó wá ta gangan fúnra rẹ̀ ni ó padà wàá rà lọ́wọ́ ẹni tó ta fún ní price tó less ju bó ti ta fún lọ. and ọ̀tajà yẹn fún un kìí ṣe lówó lọ́wọ́ láwìn ni so gbèsè ọ̀wà di méjì torí pé kí ni ó ti ta fún ní ten thousand naira for example ohun tí o ti sanwó tán yóò tún wá rà lọ́wọ́ rẹ̀ ní eight thousand naira ẹ rí i pé ó ti tún jẹ gbèsè two thousand lórí gbèsè ten thousand tó jẹ tẹ́lẹ̀ àrídọ́ ẹ̀kọ́ ni ó jẹ gbèsè ten thousand torí pé kò sanwó ó rà láwìn ni ẹni tó wá rà lọ́wọ́ rẹ̀ ló tún wá rà ẹni tó tà fún ló tún wá rà lọ́wọ́ ẹ̀ ní eight thousand which means pé twelve thousand lọ́tajà so èrú ni gbà ìyẹn jẹ́ sí ni ẹ̀sìn Islam kọlu àwọn ọjà báyẹn. torí pé ó wà nù ohun tí anẹ́gbà sálàm sọ pé ó wà nù àlámà súnsúnmọ́ ìjọ gbẹ̀ndẹ̀ alkiyama anẹ́gbà sálàm ní idha tabayatum bil aynati tẹ́ bá bẹ̀rẹ̀ sí ta ọjà pẹ̀lú àyínà ó ní pé kẹ́yẹ tajà kẹ́yẹ tó wà rà lọ́wọ́ ẹ̀ńtẹ́ ìta fún ní owó tó lẹ̀ bẹ́ẹ̀ ti ta fún wọn lọ wọ́tá àfihàn afọ̀n. وأخذتم أذناب البقر ورضيتم بالزرع تبا إرو راقنمو wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní pé kọ́ ẹ pé ẹ kojúmọ́ dúkìá ẹran ọ̀sìn wàrọ̀bí tùmìzẹ́rà ẹgbà láti máa roko wọ́n ní àsìkò yìí torí pé sísinra àti ríroko kò sí aburú nú ẹ̀ kódà òwò tó dáa jù ní ní gbogbo òwò pátá bẹ́ẹ̀ kọ́ ajẹ́ pé lásìkò tí jihad tó di ọ̀ràn ẹ̀yà ìgbà yẹn nìyí èèyàn tẹ̀sẹ̀ wá lọ mójútó nǹkan báyẹn gẹ́gẹ́ bí ó ṣe ṣẹlẹ̀ sí cap nínú gẹ́gẹ́ bó ṣe tẹ̀lẹ̀ sí cap torí pé cap ìdí tí ò fi lọ sí Badr kan Tabuk ìdí tí ò fi lọ ni pé òun àtàwọn ọ̀pọ̀lọpọ̀ àsìkò yẹn àsìkò oko ríro ni wọ́n sì ní lásìkò yẹn àǹfààní oko dáadáa seriously so àsìkò yẹn ni wọ́n jáde lọ sí Tabuk tó wọ́n wá wò pé káwọn ojú lé láti mójútó nǹkan oko wọn yẹn káwọn wá uzur fún àlẹ́sà àtàlà tí wọ́n fi jáde lọ sí jihad so bó tilẹ̀ jẹ́ pé káàbù náà ń tó ń bẹ́lẹ̀ ní rẹ̀ nu ṣùgbọ́n kì í ṣe pé bóyá kò ní ohun tí ó fi jáde pẹ̀lú àlẹ́sà sallallahu alaihi wasallam so wọ́n ní gbogbo ìgbà tó bá ti gbé jihad ó ti di ọ̀ranyàn lórí wa táwa fi jihad yẹn lẹ̀ tá a ṣe táwa bẹ̀rẹ̀ sí mójútó àwọn kátàkárà wa taraktumul jihad sallata Allahu alaykum dúlẹ̀n ọlọ́ọ̀ba yọ̀ọ̀rọ̀ òjò ìyẹpẹrẹ yọ̀ọ̀rọ̀ lé lórí la yanzi'uhu hatta tarji'una ila dinikum kò sì ní mú ní kò ní mú ìyẹpẹrẹ kú títí tẹ́ fi padà sórí ẹ̀sìn yín tá a bá wò lónìí kì í ṣe pé bóyá jihad kàtí ọ́ jáde tó di ọ̀ràn yẹn lórí gbogbogbò bẹ́ẹ̀ àwọn tí jihad yẹn dẹ́ ọ̀ràn yẹn lórí wọn wọ́n ti fi ilẹ̀ òun kálukú lọ síbi ní tí ó fi wá owó so lónìí mùsùlùmí ti di ẹni yẹpẹrẹ ní gbogbo ibi tó bá wà torí pé kí ni ní nàìjíríà igan fún rẹ̀ mùsùlùmí ó ní ó ní tẹ́lẹ̀ bẹ́ẹ̀ lónìí mùsùlùmí gbogbo ibi tó bá wà ẹni yẹpẹrẹ ni. Yepere, òun gan fún rẹ̀ tó bá ti wà láàrin àwọn tí kìí ṣe mùsùlùmí ó ti fìlì pé òun ilẹ̀ ló ń wà bó sì ṣe máa rí náà nìyẹn tẹ́ bá lọ sí ministry of education tẹ́ bá wo gbogbo àwọn èèyàn tó wà ń bẹ̀ àwọn tí kìí ṣe mùsùlùmí ni níbi tẹ́ ti rí mùsùlùmí driver cleaner kan báyìí bí tẹ́ ti máa rí ni gbogbo àwọn tí kìí ṣe mùsùlùmí àwọn lẹ́ẹ̀bà nípò ó wá lè jẹ́ pé lókè lọ́rùn pátá ó ní mùsùlùmí wà torí tó gbé débẹ̀ ojú politics lọ bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ wá jẹ́ mùsùlùmí kẹ́ tó dọ́dọ̀ rẹ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ bíi John àti Timothy gbogbo wọn àwọn ni wọn ò ní jẹ́ rí nígbà tí for example do nígbà tí I get admission lọ sí Saudi Arabia wọ́n ní ká lọ sí Ministry of Education àti Ministry of Foreign Affairs àti External Affairs nǹkan kan báyẹn nígbàtà dé ministry of education lásìkò sadisu buhari ni ìṣẹ̀lẹ̀ sadisu buhari so bá ti wá dán gbogbo wa onírúgbọ̀n ni wa so kò sí tí wọ́n ṣe ju pé wọ́n stamp lọ láti sọ ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n ti ṣe instruction fún wa pé kálukú kó mú original result ẹ̀ wá so wọ́n kálukú náà ló sì mú original result wá bẹ̀tí tó wá ṣe ni pé aláti lọ gba another letter láti skul yẹn títí dé primary ẹ lọ gba written letter wa kò sì sínú mẹ́tẹ̀ẹ̀mú torí pé kí ni wọ́n ti pé mùsùlùmí gbogbo wa so ẹlòmíì wá láti Ògùn state wá sí Àbújá ẹlòmíì wá láti Sokoto láti Mẹ̀dúgùrì òpin Nàìjíríà ká nìyẹn so ibẹ̀ ló ti wá ẹ̀ńtẹ́ bá ní kéńtọ̀ ló kọ́ padà ní ìsìn like a student bóyá ó yáwó bóyá wọ́n tẹ̀lé owó jọ fún mi láti wá sí gan fún rẹ̀ so ẹ tún ní kọ́ padà sí Ogun State láti lọ gba lẹ́tà wa kó tó padà wá so I try láti rí ẹni ó wà lókè tó jẹ́ mùsùlùmí kò sọ́nà ká gbẹ́gbà ni but ọlọ́run kọ́ pé a ní lọ́kì nígbà tí ó ń kálukú wa ti ti mọ̀ pé kò sí ní tá ìṣèjú ká padà lọ ló wá ń sọ̀kalẹ̀ bọ̀ wá láti break ó ń lọ sí break ló wá rí wa pé kí ló dé làwọn àtàlàyé fún lọ́wọ́ àpàdà ètò ọ̀yá wọ́n sáyìn dọ́kúmẹ́ǹtì yẹn lọ́wọ́ àtàyìn gbogbo àwọn tó wà ń bẹ pátá Timothy ni wọ́n jẹ́ fi wá ṣe yẹ̀yẹ́ Salisu Buhari Salisu Buhari lọ́pẹ̀ wá torí pé wọ́n ti mọ̀ pé wọ́n ní bóyá afọ́jì result ni so bí nǹkan yẹn ṣe wà ló ń gbà tó yẹ pé ó ń kálukú ń bá yẹn a ti fi ẹ̀sìn Islam wálẹ̀ so àwọn mùsùlùmí ti dẹni ìyẹn pẹrẹ gẹ́gẹ́ bá a ti wà lónìí so lẹ́pọ̀ ìgbà táwọn èèyàn bá ti fi ohun tó jọ́ràn èèyàn lẹ̀ lórí wọn níbi spread ẹ̀sìn àbí máa fi ìwà láti máa fi fa àwọn èèyàn wá síbi ẹ̀sìn torí pé lónìí ẹ rí i pé mùsùlùmí ló burú níwájú ẹ̀wọ̀n tó tẹ̀lẹ̀ sí àwọn èèyàn lónìí ní ọjà kẹfì yìí báyìí ẹni ọba ní human feeling wọ́n láti fi ilẹ̀ kò ní ronú pé bóyá ẹ̀sìn ẹni báyìí ẹ̀sìn ẹni báyìí dúkìá ni àwọn èèyàn ló bàjẹ́ bẹ́ẹ̀ tó ń ti bẹ́ẹ̀ àwọn tó ń jalè lọ́pọ̀ jù tẹ̀bá wá ara wọn tó ń jalè yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn mùsùlùmí ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn mùsùlùmí ni wọ́n so irú ẹ̀kọ́ wo ni ẹni tí kìí ṣe mùsùlùmí fẹ́ kọ́ lára irú àwọn yẹn so and then at last mùsùlùmí ni ó dájọ́ lé lórí islam ló máa dájọ́ lórí pé bí islam ṣe rí nìyẹn torí pé islam ló kọ́ wọn láti máa hùwà báyẹn warat odi odi kejì ní Islam kọ́ wọn so bẹ́ẹ̀rù alùmọ̀bí qabla qabli kátàjà tààtà síwájú ká tó gba ọjà náà lóyún yìí wá kátà ọjà tààtà ọjà tààrà síwájú ká tó gba ọjà náà lọ́dọ̀ ẹ̀ tí a ti so Islam tún kọ̀ yẹn náà mọ́ta nǹkan ní ìsìn ẹni ọ̀rà ó ti wá tajà náà síwájú kó tó gba ọjà yẹn lọ́wọ́ mi so ìyẹn náà ó lè dá ọ̀tá lẹ̀ mọ́sẹ̀ sẹ́dá tó bá pẹ́ níbi tó ti ra nǹkan ló ti ta torí pé nígbà mo ra ọjà lọ́wọ́ rẹ̀ ń sìn for example ní five thousand naira ni ó lè jẹ́ pé èrè tó ń jẹ kò ju three hundred naira lọ lórí tọ́ta yẹn níwájú rẹ̀ náà mo ti wá jèrè five thousand lórí níwájú ẹ̀ ẹ̀rí pé yóò wò pé bọ́yá òun sọwọ́ nù so irú àwọn ọjà yẹn sì ní à ń ṣe tọ́pọ̀ jù ẹni ọba lọ títí wọ́n ti ń wa òkúta òkúta kankan àti aquamarine kankan yẹn ẹni ó gbẹ́lẹ̀ tó ṣe wàhálà lóru tó gbẹ́lẹ̀ tó kó kíní yẹn jáde tó wá rí òkúta níbi tó ti rí tó mú jáde nísìn àwọn tí ó ní mọ́ra lọ́wọ́ rẹ̀ mọ́ra lọ́wọ́ rẹ̀ òǹkálùkù mara ara lọ́wọ́ rẹ̀ so ẹni ó kó ní ìṣe ó lè jẹ́ pé five thousand lọ́tà níwájú ẹ̀ lọ́jà yóò ti wọ hundred thousand níwájú ẹ̀ kò sílẹ̀ tó yọ kọ́bọ̀ jáde so lẹ́yìn ẹ̀ tó wá rà tí wọ́n sanwó ibẹ̀ ni wọ́n ti wá máa yọ èrè fúnra wọn èrè tó lè jẹ ó lè jẹ kó ju tiẹ̀ tó ni ọ̀tẹ̀ òsè so irú àwọn ọjà náà Islam kọ̀ ẹni tí olówó ọjà ò gbọdọ̀ rajà ẹni olówó ọjà ní rajà so ẹ jẹ́ kẹ́ni tí ó rà ẹni tí ó rà kọ́ rà níwá lọ́wọ́ ẹni tó ti rí so ìgbà pé ọwọ́ rẹ̀ gangan náà ti rà sẹ́wọ̀n kó náà ti ó ti dolówó nù instead of five thousand naira yóò tà ní one hundred plus so ìdínú tí Islam fi kọ kárajà táyà ti gbà àmì kátà ọjà táyà ti gbà so anẹ́sà sálà ní mànìjà àpọ̀ àmàn fàlàyà bí òwò hàtà yàgbìlù ẹni tó bá ra oúnjẹ kó má ta oúnjẹ náà àtìgbà tó bá gba oúnjẹ yẹn lọ́dọ̀ ẹni tó rà so irú àwọn ọjà báyìí Islam kọ̀ fún wa láti máa ṣòwò ẹ̀ bákan náà anẹ́sà sálà sọ pé náà àdùbá àsílàhù haythu tubta' hatta yahuzaha àtùjárù ila rihalihi àdẹ́sà àtàlà kọ̀ fún wa láti ta ọjà níbi tá a ti ra ọjà òun títí tá a fi gbé ọjà ń kó níbi tá a ti ra lọ sí ṣọ́ọ̀bù wa a gbọ́dọ̀ ta níbi tá a ti ra torí pé gbogbo ẹ̀ náà ọ̀tá ló yọ̀dá lẹ̀ láàrin àwọn tó ń tajà bákan náà nínú ọjà tí Islam kọ̀ fún wa ẹni tó bá ń ta bíi fruit nísìn àgbọ̀rọ̀ ta fruit yẹn lórí igi àyàfi tí ó bá ti fi hàn yín pé fruit yẹn da ó ti jiná bẹ́ẹ̀ òsì máa kọ́bìlà bùdú sọ̀lá wà káta àwọn nǹkan ọ̀gbìn síwájú kí dídá rẹ̀ ó tó hàn ẹni tí ó ta àgbàdo nísìn lórí kìíní ẹ̀ àtọ́ pé kọ́mọ́ta lórí igi tó wà yẹn ó lè ta bẹ̀tí ló pè ìgbà tí àmì pé àgbàdo náà dáa tó bá ti hàn torí pé ìwọ̀ ẹ̀ tí ó rà kọ́ máa lọ ṣòfò owó rẹ̀ ó lè rà síwájú kó tó da kó wá mọ̀dàmọ́ kí àgbàdo yẹn ó bàjẹ́ yóò ṣe òfò owó ẹ̀ so aláti ó láti tà nígbà tí àsìkò kẹrẹ pé àǹfààní yẹn ti fi hàn pé ó ti dáa so ẹnì kìíní kejì wọ́n jàǹfààní ẹn tọ́ta yọ jàǹfààní ọjà rẹ̀ tọ́ta ẹni ọ̀rà náà yọ jàǹfààní ọjà tó rà. àwọn ọjà yẹn ohun ju bí méjì sí mẹ́ta lọ tó kù. náà náà. ẹlẹ́ẹ̀kẹjọ anẹ́jù wọ́n wà ń yẹ̀zí في ثمن السلعة المعروضة للبيع ولا يريد شراءها وإنما ليغر غيره بها àwọn tó ń tajà wọ́n ní ọmọ tó máa ń dá wọ́n lẹ́wọ̀n ẹlòmíì tó ń bá wọn ṣiṣẹ́ tẹ́tọ́ tẹ́yìn bá fẹ́ rajà ọjà tẹ́ máa ná tẹ́ bá ti lọ ibẹ̀ ń nájà nìsín wọ́n wà wá yọ́n wà ní èló ni wọ́n rà bá ní two thousand five ni ọ̀dà mọ́sán three hundred three thousand so kó lè jẹ́ pé ẹni tí ọ̀ra yẹn yóò bínú wípé a ah, kí ló dé tí mi ò tí ì rajà tọ́tọ́ tó wá fowó kun ọ̀dà èmi náà ra three thousand tẹ́lẹ̀ lákòókò òjò òní rà ìṣe pé ọ̀ra yẹn ọkàn wa láti jẹ́ pé kí ọjà yẹn ó lè wọ́n ó ní najish so anisa asala ń kọ̀ fún wa láti ṣe irú nǹkan báyẹn níbi ọjà títà so eléyìí ni ìparí àwọn ọjà al-mamnu àwọn míì wà tó yẹ pé a padà wá n'inu kà nínú inú hadith sallallahu alaihi wasallam ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n wọ abẹ́ àwọn tá a ti kà náà ni náà so orí àwọn ilé láti dúró inṣàlá ní ìpàdé mi á bẹ̀rẹ̀ lórí hadith Abdullah ibn Umar ọlọ́ọ̀bà kí ó sọ ẹ̀mí wa èyí tá a sọ tó ṣe déédé ọlọ́run kó fún aládẹ́ èyí tá a kà sí ọlọ́run

ìgbà tó tó ó ní ju olù wọn wá lọ sàkó ju ìlú wá dé. ìjẹ́ àṣọ sáré. ìwà òun ní olù wọn wá lọ. ìgbà tó tó wà ní ìjọba tó tó wà láti ní. ìgbà tó tó wà ní ìlú wá dé. ìgbà tó tó wà ní ìlú wá dé. torí láti tó tó wà ní ìlú wá dé.

sẹ́rí nǹkan tẹ́ lè ṣe ń bì ní pé àkọ́kọ́ náà ẹ ní ẹ̀sẹ̀ kankan lọ́rùn torí pé ẹ mọ̀ ẹlẹ́ẹ̀kejì tẹ́ lè ṣe ń sìn ó ní thirty bags yẹn tẹ́ rà ní one thousand eight ẹ kúrò nínú owó ẹ̀ nígbà tẹ́ ti mọ̀ pé òun gangan lọ́tà owó yẹn kúrò ṣe understand me. na ok uh, thirty thousand ní i mean thirty back ní lọ́gbà wọ́n wá tàkùn yí padà ní one thousand eight èló ni ìyẹn jẹ́ ó yé mi ó yé mi ṣèbú yí òun náà ó fún ẹlòmíì láti lọ́gbà lọ́dọ̀ ti di tó bù ó bù ó dàgbà ẹ̀yẹ. Fẹ́mi ní ìṣèlú ó ti sọ wọ́n ti gba sí ní ìṣòro ti bò ó àwọn kàkó mọ ìtàn ẹtí ẹtí ó kà mọ so ẹni tó ra lọ́wọ́ ń tàn tó kó lọ́nà yín olówó àtàkùn yín. Well, ẹ̀hẹ́n olóyè sí fún òun tó jẹ yín. Why are you writing here? owó wọn ti dẹ̀ méjì. Torí pé wọ́n rà ní kọ́mpìn pẹ̀lú owó ni. Wọ́n rà ní kọ́mpìn pẹ̀lú owó ni. Ẹni ó sì wá fún ọ̀sánwó, òun ọ̀nà mo rò pé ọwọ́ tí ọwọ́ tí ó kàn wá bẹ̀ ni pé ẹ̀yin ẹ̀ lẹ́sẹ̀ kankan torí pé ẹ mọ̀ pé torí pé ẹ mọ̀ pé òun lè lọ́wọ́ ó ti jẹ́ inú ọbẹ̀ torí pé ńgbà tẹ ra kọ́mpìnì owó lẹ san ńgbà tó ń kó pọ̀ sanwó. Thank Ah, Assalamu alaikum. Nígbà tá a sọ̀rọ̀ lórí ìtọ́jẹ bí èrè, amẹ́nuba ohun táwọn ọmọdé máa fi ń ṣeré. Wípé àwọn afáàsọ ẹgbẹ́ kò sáburú náà jẹ́ pé à ń fi ń kọ́ àwọn ọmọdé ní ẹ̀kọ́ ni so gẹ́gẹ́ bí àwọn fọ́tò tí wọ́n fi ń kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ àwọn fọ́tò ẹranko nǹkan nǹkan sórí torí pé láì jẹ́ pé pẹ̀lú fọ́tò yẹn àwọn ọmọ yẹn ò ní mọ ẹranko náà wọ́n ní kò sàbùrú nù ẹ̀ bẹ̀tẹ̀ tẹ̀ ń sọ yìí ni pé géèmù tó náà ní mísíkì nù so tó bá yẹ pé ọ̀nà wà láti stop music yẹn tí géèmì yẹn ó dẹ̀ máa ṣiṣẹ́ kó sábúrú yẹn torí pé ó léwu fáwọn ọmọ yẹn náà music tó ń gbọ́ látara géèmì yẹn náà léwu fún yẹn so wọ́n á rò pé bóyá ẹ̀tọ́ ni káwọn gbọ́ music torí pé bàbá àwọn gangan lọ́ra kìíní yẹn fún wọn and then music yẹn wà níbẹ̀ so tó bá ní bí wọ́n ti lè stop music tí ò ní ṣiṣẹ́ tí géèmì yẹn ó ti lọ ṣiṣẹ́ kò torí pé géèmù yẹn náà ó tún rọra ń fẹ ọpọlọ wọn ni torí pé àwọn nǹkan bí ìṣirò kankan míì ó tún wà sábúrú so ọmọ kékeré tí máa ń gbọ́ nǹkan yóò jẹ kínní fún wọn so eléyìí náà wà nù tó mú mi rántí àwọn tí ní school for example ẹ̀yin fáwọn àwọn àfóòtú wọn kọ́ wọn ní music ní ní school wọ́n wá ní àwọn fẹ́ ṣe àwọn fẹ́ ṣe bí end of the year fáwọn ọmọ tí wọ́n gba dj wọ́n á máa lu music fáwọn ọmọ débi pé wọ́n ń kọ́ wọn níjó wọ́n ní wọ́n ń kọ́ wọn ní tradition dance so òun wà nù ẹ̀kọ́ tó ń pè ní kí ni wọ́n ń pè civic education wa wọ́n ń kọ́ wọn ní nǹkan àdálẹ̀ so wọ́n ti àjùpẹ́ ní islamic school ni so gbogbo àwọn mistakes báyìí ló yẹ káwọn teachers wọn máa wò torí pé tó bá tẹ̀ ní kó kó àwọn ọmọ ní nǹkan wọ́n tọ̀ sí nǹkan yẹn tó bá tóbi sí islam kan wàá wá fa nǹkan wàá wá nǹkan míì tó jọ nínú islam àkókò kọ́ wọn instead yẹn so ríra game fáwọn ọmọ tí music bá wà tó bá ní àǹfààní àti yọ music yẹn kó kò sábúrú káwọn ọmọ ọmọ fi game ṣeré. lábẹ́rẹ́ àwọn nọ́mbà àbí abẹ́ lábẹ́ ìdìbò. ó nìyẹn nìyẹn eh? ni pé ńgbà pè ní islamic o ni pé o ti di islamic àwọn wọ́n islamite yẹn ni bẹ̀tì ṣe islam torí pé islam ò ní kùtì kankan. fúdì yẹn wá láti di jíwèrè ni jíwèrè tàǹsí ti wọn ṣe lórí ẹ̀tọ́ torí pé Islam ò ní ká jíwèrè ìlú lílù àtòrin kíkọ tó tá a bá fẹ́ jiyàn ìrun là á pè ìdí inú sọ ti pé nínú àsìkò Ramadan wọ́n fi máa ń pè òun lẹ́ẹ̀mejì torí pé ìrun pípè lẹ́ẹ̀mejì yẹn gan kò sí nọ́ọ̀sì kan tó mú wáyé pé wọ́n máa ń pè lásìkò tí kìí ṣe Ramadan lẹ́ẹ̀mejì ìrun àṣùbà kò sí ẹ̀rí kan tó fi hàn pé wọ́n máa ń pè ìrun àṣùbà lẹ́ẹ̀mejì tí kìí ṣe àsìkò Ramadan àsìkò Ramadan yẹn gangan ni wọ́n ń pè ìrun lẹ́ẹ̀mejì ìdí láti fi jí àwọn èèyàn jí so eyín gangan ni jíwéré tó yẹ kó wọ́n jí wọ́n máa pè ìrun so ìrun eh, orí kíkọ yẹn kò bá sí Islam ni eh, and then the worst part ni pé téèyàn bá wò gan èèyàn ó ti mọ̀ pé. àwọn gan wọn gbàgbọ́ yẹn sì torí àwọn tó ń kọrin yẹn àwọn náà ń jó pẹ̀lú àwọn obìnrin àwọn obìnrin náà wọ́n máa wọ́n máa gèdè ni gẹ́gẹ́ bí àwọn àwọn mísíkì ń jó rẹ̀ làwọn náà máa jó kò sí yàtọ̀ so burú náà include. kọ́ndọ̀m náà wẹ́n alákùlì hàn sẹ́rí kìíní yẹn ó lóòrù dunu àkọ́kọ́ ni pé ṣé lílo haram nílẹ̀ nínú ẹ̀sìn Islam àbí kìí ṣe haram bẹ́ẹ̀ tí n tán lò fún ọ̀nà tó ń gbà lò ló pọ̀ jù ọ̀nà ìdìnnà ló tẹ̀ jẹ́ pé àwọn tó jẹ́ family men náà lò torí àti protect pé bóyá ìyàwó ọ̀fẹ́ ọ̀rọ̀ ọ̀fẹ́ kí ìyàwó ní bẹ̀tẹ̀ àwọn tó ń lò jù ó ní àwọn tó fi ń ṣe jù so kó wá nígbà tó ti jẹ́ pé èyí tó pọ̀ jù ó ní wọ́n ti ń ṣe jù yẹn so Islam ó máa ń dájọ́ lórí al-ghalib ní tó bá pọ̀ jù so àǹfààní rẹ̀ ó kéré ju ìbàjẹ́ ẹ̀ lọ so láti máa tarú nǹkan báyẹn bí bàtẹ́yàn tó ń èèyàn ran ìbàjẹ́ lọ́wọ́ ni so èrè mélòó lè yẹn fẹ́ jẹ́ nínú ẹ̀ tí ó ní àjí dandan láàbí tó ń bàtà kọ́ńdọ̀mù so. bàbá kẹ́ ẹ sọ ẹgbẹ́ tó ń tàkùn àkóhùn ìṣẹ̀lẹ̀ á lè fi tẹ̀ fún àwọn ìlú kan náà pàdé wà bóun ló ti fẹ́ mọ̀ wọ́n bóun ló ti fẹ́ mọ̀ wọ́n bẹ́ẹ̀ mọ̀ ẹgbẹ́ tó nírú gbọ́lú èmi ní ìfẹ́ ó lè wá rà láti ṣiṣẹ́ jù náà ẹ̀yìn ó sì ti rí súra rẹ̀ pé àmọ́ ṣáàlà àfààní ṣùgbọ́n ọ̀tọ̀ ni bí ọ̀rọ̀ fi ṣe so bóòlù yẹn ti fẹ́ mọ̀ that's the problem. now <laughs> now Thank Èwo ní jágánná ṣé tuntun? Wọ́n ń tẹ́jì owó sẹ́yìn ó kó owó èyí tọ́jọ̀ sí. Ah, ìyẹn ò tọ́ lẹ́sìn Islam, eléyẹn ò tọ́. torí pé owó tuntun àti owó wíwó rí tẹ́ bá fi rajà di sẹ́ńtì náà lè máa rà àìbẹ́ẹ̀ kọ́ ni ṣé mo ń tà five thousand ó ti ń gbà tẹ́ yá fún mi lówó tuntun mo á dé àbá ah, ìgbà tó ẹgbẹ́ tuntun lẹ fún mi ẹ mú four thousand wá àná ah, sẹ́ńtì ni tó irú ọjà báyìí haramu ni bẹ́ẹ̀ ọjà owó sówó á wà sọ̀rọ̀ lórí ẹ̀ bẹ́ẹ̀ eléyìí dìgbì zack kò pé kò sọ̀rọ̀ kò gbófin yìí. Islam. ọtí nígbà yẹn wọ́n ti fi sọ àwọn inú wa wà nínú àwọn ìlú wọn tó lẹ̀ ní ọ̀rọ̀ nígbà bá lọ́yìn rẹ̀ ilé ìfẹ́ wọn ní ilé ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìwà ọkà ọ̀bà wa ìyẹn wọn ti ìlú kàmẹ́ ìgbà tí wọ́n ti ṣe ìgbà ní ìlú ìgbà wọ́n bẹ́ẹ̀ láti ṣe àwọn ìlú ní àbúrò wọn òbí ni kúrò àjọ pa ẹ̀rọ yìí torí dráìvà làwọn ni ti wọn dráìvìn ni àti kí wọ́n tẹ ẹrù kalẹ̀ bẹ̀tẹ̀ tó ta ọ̀tọ̀ lòun ẹni ọ̀tà ọmọ pé bíúrì lòun tajà fún dráìvà dráìvà òun kàn wá lọ sí bíúrì ni àìbẹ́ẹ̀kọ́ ni èyí eh, driver òun wa mọ́tò lọ síbi tí ó ti jà yìí kò lè jẹ́ pé dráìvà ló lọ ló lọ jà ṣe understand ó lè má jẹ́ pé dráìvà kan ló lọ jà dráìvà lásán lòun wẹ̀l àràkùnlé hàn wọ́n lè má bọ̀ nù haram àwọn tí wọ́n wakọ̀ lọ síbẹ̀ náà wọ́n lè má bọ̀ nù haram lópin ìgbà tó yẹ pé eh, ọtí ni wọ́n fi kíní ẹ̀ ṣe gẹ́gẹ́ bí wọ́n ti sọ pé ìdí táwọn fi ń wà ni pé omi kìí sọtí náà fi ń ṣe wọ́n fi ń ṣe nǹkan míì tí è sọtí so káwá dájọ́ ọtí lé gbogbo ẹ̀ lórí bóyá justice mọ́ lè bá a but èwo ló pọ̀ jù torí pé bíúrì náà pè bíúrì yẹn ọ̀pọ̀lọ́ ń tà sí mọ́ ní pé ọtí náà ń ṣe wọ́n lè máa ṣe mọ̀tí náà lóòótọ́ but ọtí gan ni ọjà tó tàjù òun náà ló sì lówó lé lójú so òun náà ni wọ́n sì ń ṣe jù so ìyẹn la máa fi ṣe ìdájọ́ kì í ṣe nǹkan míì tí wọ́n tún ṣe dínì torí pé yẹn wà dínà ní pé wọ́n ń ṣe papọ̀ but the days kìíní ò ní ọtí ṣíṣe so yẹn la máa wò so àwọn náà wọ́n wa ọkọ̀ lọ síbi ilé ọtí àtẹ̀ntọ́ta òun náà ọyẹn tí ó ta jáwà fún wọn òun náà tajà fún ilé ọtí àwọn tí wọ́n sọ kalẹ̀ àwọn náà sọ nǹkan tó fi sọtí kalẹ̀ so kò sí ẹni tó bẹ́ẹ̀ bọ́ nù ẹ̀ ọlọ́run bá kó sọ wà ó lágbára bí ọmọ náà. Thank you ah no ẹ jẹ́ ká gbọ́gbọ́ yìí àkọ́kọ́ ni pé kí là ń pè ní ìsìláàfù rẹ̀ ìsìláàfù wà ìsìláàfù wà ó ní pé ìyàtọ̀ àgbọ́yé nǹkan ó ní à ń pè ní ìsìláàfù bẹ́ẹ̀ ká mú nǹkan tí ò sí inú ẹ̀sìn wá ká yapa ẹ̀ ká yapa ohun tó jẹ́ sìn eléyìí ó ṣáàgùn lò ṣáàgùn láti sin dá dúró so òun tẹ̀ nínú ẹ̀sìn islam àmọ́ ń sọnù ni kódà àdíìsì tó tó jẹ́ sọ̀hí ẹ̀ tó bá ilé tako àdíìsì míì tó jẹ́ sọ̀hí ẹ̀ á wo èyí tó lágbára jù náà àwọn méjèèjì èyí ọ̀kan tó tó tí ò lágbára yẹn á sọ á pè ní ṣáàbùn àní ìlò ilé ìlà máa lò lópin ìgbà tó rẹ pé ìyapa tí ò ṣe é dàpọ̀ ni ìyapa kan wà tí ò ní ìfẹ́ tì ní for example. Uh, ọjà tí alẹ́gbẹ̀ta sálà lọ́wọ́ jáde ibn abdullah ọ̀rà kí lọ́ra mọ́ ràkúnmí lọ́ra then ó sì ṣe ṣọ́ọ̀kì pé òun máa gbé ẹrù yẹn dé màdínà ni but àwọn bẹ́gbà dìbò yẹn wá wọ́n ya pa ẹnu lórí èlò ní ràkúnmí yẹn so èlò ràkúnmí yẹn àwọn tó ní iye báyìí àti iye báyìí àti iye báyìí ah, ìtìláàfù yẹn tó ní fẹ̀ kankan lára ìdájọ́ kò ní fẹ̀ torí pé bá àmọye rẹ̀ níta fẹ́ mọ̀ ni pé àníṣà kan lára ọjà lọ́wọ́ jáde lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe òwò tán àtìgbà tí wọ́n dé Madina ló tó gbowó òun náà àtìgbà tí wọ́n dé Madina ló tó fún àníṣà kan ní ọjà tó so ọwọ́ ń tá a ní ìdìyẹn so ìtìláàfù yẹn kò ní kò ní effect but ìtìláàfù tó tọ́wà báyìí tí ò tẹ́ tí ò tẹ́ dàpọ̀ ìyẹn náà ń pè bẹ́ẹ̀ irú ìtìlá fẹ́ sọ̀rọ̀ báyìí lóṣù ṣe ní Islam ló wà àwọn ẹ̀kọ́ òògùn kankan wá tí ò sí ní Islam láti fi yapa sí Islam tó yẹn kì í ṣe ìtìlá mo rò pé eléyìí bíbù ni tó nǹkan tó tó tó tó wà opposite nǹkan yẹn kì í ṣe ìtìlá bẹ́t ìtìláàfù àwọn afá tó jẹ́ rahmatan sọ ìnìpẹ́ lórí ìdájọ́ kankan tó ṣe ìtìláàfù lórí sífà sífà yẹn eléyìí lò tó rọ̀ lọ́rùn nìyẹn eléyìí náà bá ń lo tiẹ̀ tó rọ̀ lọ́rùn nìyẹn for example ní ẹ̀sìn Islam a ní tradition lórí ìrísí ẹ̀sìn Islam bẹ̀ ní gbogbo àgbáyé pátá ni àwọn àgbáyé dẹ̀dẹ̀ wọ́n ní Ah, wọ́n ní tradition lóríṣiríṣi bẹ́ẹ̀ nǹkan wà tó kó wa papọ̀ pátá nǹkan wà tó yẹ pé àlàáda so àlàáda wọn yẹn a kò kálukú lẹ̀ kó ṣe tradition rẹ̀ lópin ìgbà tí o bá ti tako one of our source nínú ìyẹ̀sìn Islam bá a ṣe wọ̀ sọ sí so Islam ọ̀sọ̀rú aṣọ a máa wọ̀ ọ̀sọ̀ bíi tá ó dé ni you understand so nígbà tó ti sọ ti dátọ̀ ó ti yẹn gbogbo kálukú ló lè ló lè comply pẹ̀lú ẹ̀ bóyá bó fi mọ̀ bá wọ̀ nìyẹn nìkan ò ní bú mi pé mo